بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذا انجاكم من آل فرعون يسومونكم سوء العذاب سوء العذاب ويذبحون أبناءكم ويستهيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ تأذن ربكم لئن كفرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويوخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا أما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين صدق الله العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم وبارك على نبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وبعد السلام عليكم ورحمة الله وبركاته kwedi kinana ti ọjọ na ẹfọ yìí wọn mú wa kó dàbí ajé jíjẹ mí kìlẹ yìí eyo ikpe dai kwata malaji ma ki awon albarka eyi ni oṣù ramadan lórí ọjọ́ mẹ́jọ kákìlì adágọ́ kọ́dé kàlẹ́bí sallallahu alayhi wa sallam ti ń jira kúrò medina ọdún dùbúkà yókùmẹ́lùmẹ́lẹ̀ yọ̀gbọ̀ méjì yọ̀ọ̀kà sura ìkà tí yóò sura tubakara ŋgbó kɔdza la kple tabere dzi wa ami set mɛlɛ utsɛ mɛlɛ madzedzo lo medina saka nebi sallallahu alaihi wa sallam wa kare kuma dinami be kidza ma gba ne de wa utsami mumini ba be kuma zɔmɔ kuma gbama yi yasi na akɔla gbogbo tó dza mi be kuma tsami alu kita ba mi be olutsɛ kɔ saka o dza mi be kuma tsɔ ga kpatakpata ma àwọn tsami munabiki aya ìgbàlódza mi mumini ɛlu eh, tete. ní ìkọlọjà ló kù sẹ́kọ̀ wà ya ẹ̀ta ẹ̀kẹta yẹ bọ̀ àmọ́ ni múnádìbí èsì tẹ́ gbé yòlò kùlù kẹ̀kẹ́ wọ́jì gbé kàmákẹ́ ọjọ bí lọ́wọ́ àti ni. ojú àlàmọ́ alẹ́ àwọn ọkọ̀ nàá ya gẹ̀ ìhà yẹ ẹ̀kẹ́ وإذا قيل لهم لا تفسدوا في

ekele ɛtsani mɛ kpa bi ayili la tu ti du bil ardi mɛ kí kpodza n'ɛlɛ ɔdzɔ bi ɛnu ɛmu aka lɛ taa. wàlú iná máa ná hànú mùsùlùmí. ɔnu ta kuma fún mùsùlùmí di yìí wọlé sàmà ná hànú bí mú kú ti di. ɛwé kàmá mi tsɔ tẹlɛ akpa n'ebi ɛtsɛ lò èyí iná máa ná hànú mùsùlùmí la ɛ kàmá dójú mi kàmá kà mɛ ìtsɛ wọn máa ń wọ́tsi kẹ́hún kí nyɔ ɛ kẹlẹ́ kpadé rẹ̀ ɛ wọn <laughs> a máa jìnnà àmà o A àmà kìnnà ẹ káwọn kìnyìn ọdẹ ẹ wọn àmà wọn tẹ yìí àgbàlọ sí ìdúrọ̀tù muhammed sallallahu alayhi wa sallam wọn jìnnà abẹ́rẹ́ a diwọ́ọ̀lì ní kàmá àkìnnì fàhálà àtẹ́yìtùn. fàhálà àtẹ́yìtùn ìhùntà wà láyìtùn sí mana dama yi mɛ mɛ na ca bɛlɛ lɛ ɛma kuma yɛ ta. ìdíwùjẹ wẹlẹ ìpẹmú ìjàgbá ọlẹ ọjọ dẹ. àwọn tó bú sí dùn bí náà. àwọn ẹkú pa ní ọjọ dẹ kìnnà. wọ́n tún kọ sí ọ̀ọ́ arahamu kò. àmì dákọjá bá yẹ ẹ́ dákọ̀kọ́ kí bọ̀ lamẹ́dá ọ̀la ìkẹlẹ́dínà. ọ̀la ìkẹlẹ́dínà fọba aláwọ̀ alákòlù bìhìm. وعلى سمعهم وعلى أبصارهم abele le tsabi kɔjɔ nama ɔma de takɔjɔ hɛlɛ fɛlɛ hɛlɛ ma kadzi ali ma kuma tse kɔyi dɛ kɔyi dɛ aki le lɛmu la ti ti do fil ardi kɔɔlu yi nama nahanu مسلمون نعم ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون ألا أجل بل مليتي أجل أن abe kuma adama munafiki kuma aji sabala yi innahum amma la be kuma ne an ne ojo se bi ama ko bi e un du ki je ama ama je go ama be kuma ma te ka ni ojo ki na lo ni de o ye gugu na ha ki ma te ka ni ojo ki te ge go ya la bi ke gba du ma e un du ki je yo ma ama e katakata e èyí ń jí ma má máa omule gàmà ọmọlẹ máa kílèm ráìtì má ń gbó gàmà ní ráìtì àmà àlẹ akájí mítì abáàjì gàdíwá ìrẹsùgbọ le yìí kàmùlẹ kí wọn lọ dá ẹni mọ èyí lẹnu jẹmọ àti ní ma gbẹkẹtì akuma nọdọ mọtàlájì ìlà lati yí ìdíje gbẹlẹ mọtàlájì gòmẹ méjì òdu ìlú sọmọ sápamẹ àmà kí kúmá ti ẹwẹ èyí ọwọ yòówù ala ɔnyɛ fɛnɛ mɛ ne ti a ko katsum kama mɛ هم المفسدون أما شامي بيك مرفان دي نعم ولكن لا يشعرون أما ما متان ممدنا معي نعم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون أنا نتاكي أمي بيك مجامي مؤمنة مملا mawari jali akini ego makida ikutejugodololo na akuma tiwazi uma takuma kutiwazi uma alɔmaye wajen salat na balewa yake وإذا قيل لهم بجن فكاما فجواد ما ككني آمنوا كما آمن الناس أما مل يا إيمان إذا دبوا كامينا ممل أمي تابع النبي صلى الله عليه وسلم إيمان علي أبو بكر إيمان علي عمر إيمان علي عثمان إيمان علي علي رضي الله عنهم bani bi kɔ tsaka amɛmɛ dɔli ma ni lɛ mana ama kalẹ taa. wàlú anu minnu kẹmà amana sufaha. akpọ̀ gbàdéjú mamu la kaka yi gbàdéjú mɛ aa anu minnu amakidɛ ma ka ama kamaki adi ma ni ihi ima ni ma tsɔli lɛ nù anu minnu kẹmà amana sufaha amani ma ni dɛ wò kamɛ ni dada dị ma ni lɛ akpa kó esu lɛ kiri yɛ ta o tɛ esu la ta suratu bakara lɛ yi tse onye fara ni nchebe mgbachi waji وإذا قيل لهم اتق الله أخذته وإذا قيل لهم اتق الله أخذته العزة بالإثم فحسبه جهنم ولبئس المهاد أبوك كاجيك جواز ما ما يواجه بابيجو ije kuona cheki wazi mai wazi la dajala akina mama kai ibe ma ali kama chile makikoloju

akurani kò ya yìí àjẹlá máa dúró òun lè ìṣe òkúta yà kọlà òun ìṣe ewu yà kọlà òun ah òun lè ya ka yìí tó ìṣe nǹkan ń lò akíni ya ka kà yìí tó wọ yà ìzẹ́tù bíi lítìmí dákú òjìmá ọ̀lẹ́hùn ó jẹ́rú dákú ọ̀lẹ́hùn irọ́ panẹ̀ jẹ́bẹ̀ náà. fahasbuhu jahannama. ọjọ́ ìfọlá ni fahasbuhu jahannama ẹni kì í aṣọ́lé jẹ́ kìlẹ̀ ibà ẹ̀hún kì í fọ́jọ́ ti jahannama náà. wàlá bí ìsẹ̀lmi ha. ọjọ́ ìfọlá ni jahannama lẹ́bà òun àkókò àti òru bíbí ọmọ ẹ̀. iṣẹ́ ni gbé kọjọ́ tó gbé máa wà yẹn. ọjọ́ ìfọlá wọ̀mí mẹ́nà ha wọ̀lẹ́kùn mí nà làárọ̀ àbí. wọ̀mí mẹ́nà ha wọ̀lẹ́kùn mí nà làárọ̀ àbí ومن أهل المدينة مرضوا على النفاق لا تعلمهم نحن نعلمهم سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم Yàbẹ́ náà lájí jìmá sínú, yàbẹ́ kùmà lè yìí ìfúnná màá sínú ọjọ́ dùn mẹ́lí máa ọjọ́ dú ẹ̀sìn ìbàdàn àmẹ́pá máa jọ àmẹ́pá máa jẹ àlọ́ àmẹ́pá máa jẹun dú òyìnbó mi mẹ́nu ha ọ̀lẹ́kùn àmì bẹ́ẹ̀ kùn máa jẹ ewé gíní àmì village mẹlẹ àmàtòkòròdò mákàlẹ náà. nínú làárọ̀ àdé. wíwá àmà mi bẹ yòókù náà. munafiku. àmì munafiku wọn dé òun magẹ alùpàmì múgìrì dé òun malẹ èyí òkú kàmẹjọlẹ hà. wọmínà àlèlmàdì. nínú ìwọ nugonugogo kàmẹjọlẹ nugo mẹka kejì mẹjì nà ìpàtàkà lọ àmà nugo gẹ àmì munafiku wọn dọmọ gẹ àmẹnà mẹmẹlẹ dọmọ náà. maradu alẹ nífàkì láàjà alamuhu. àmì sẹ́kàkà ẹ̀ maradu alẹ nífàkì ti tsi tɛguli ma mana yi zɛrɛ nyane mana yɔla o yi ŋu. láti alamuhum. ɛyẹ bala ni ama dɛdɛ ta dɛ wɔ kɛtɛ de sɔlɔlawo ale kɔsɔlɔ abe ko ɛba de sɔlɔlawo ale sɔlɔ titsɔjɔ ɛtitsi kpoma yɔ ka di den wɔ maman láti alamuhum ɛyẹ bala ni mɛ maman ama nahanu. nahanu alamuhum. ɛyẹ bala o de mamɛlɛ jaka ìdè mɔmɛlɛ kuma de ìdè mɔkɔ ma ìdè mɔlɔ kuma ìdè mɔdu ma ìdè mɔmɛlɛ bi fa kun jẹ́mi munadi kuma kuma jẹlẹ náà. sanu azibohun marata yìí. ọjọ́ fẹ́rẹ́ ni wọ́n ṣà mẹ́lá dábàá dọ́bì méjì sanu azibohun marata yìí adábàá méjì ajé màjẹ́ màdá bẹ́jọ́ lulu ayé wọ́n ti kà yìí. ẹ ò tí kà máa wọ lọ́wọ́ gbẹ̀ màmá sọ lẹ́ka ti ní máa hẹlẹ̀ yóò mi yára àdábẹ́jọ́ lù rẹ̀ ẹ ò tí kùmà ní ju méjì àdábẹ́jọ́ lù rẹ̀ mẹ́mọ́ dábẹ́ kéjì kọjá ti máa ohun tí ọkẹ́ díẹ̀ lẹ́ kùmà dà yá ti di ọjọ́ kéjì rẹ̀ sẹ́nu ọkà máa àmọ́ ọjọ́ kìlọ̀ àti òmò rẹ̀. sọ́mà yorùbá dùnà ìlà àzá àbìn àwí. ilẹ̀ kìsàdà ọ̀dẹ́ ta láti máa dùnmọ́ náà tí ọ̀gẹ̀gẹ̀dẹ̀ àzá dé kì á wọ̀ ọjọ́ kìlọ̀ àti òmò rẹ̀. wọ́n ìdá kílẹ̀ lọ́rùn ámàlú kàmá ámàlà náà tú kọ́lù àánú mínú kàmá ámàlà sùfàhà. àlà iná humu sùfàhà wàlà kílà yà àlàmú. àlà mẹ́lẹ́dì ọ̀nyẹ́fọ́lá ni ìnáhùn àmì ìgbókàtà ilẹ̀ fún mùsùlùmí ha ò àmàtsẹ́ ní dàdá yìí àmàdára máa fún àti gbéjú àmà àmàtsẹ́ ní dàdá yìí ọ̀làjìlá yẹ sòrò nà ọ̀làjìlá yẹ alẹ́múnà mámúdà mà ná. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون Iṣẹ́ ìgbàdé ni chameleon original ọ̀sẹ̀ Mùnàbìkì. Mùnàbìkì tí ọ̀wá ẹlò yẹ ọ̀gẹ̀gẹ̀dẹ̀ ìṣe bíbí rẹ̀ tọ̀wá ẹlò torí jẹ́ ní kọ́ọ̀lù ìfọ̀wá ẹlò má Àmọ́ àkọ́lọ̀ dúkà máa ń Mùnàbìkì ṣe rẹ̀. Mùnàbìkì ìṣe ní kọ́lọ̀ dúdú, ìṣe ní kọ́lọ̀ pupa, ìṣe ní kọ́lọ̀ gbogbo, ìṣe ní ìṣe ní ngbe gbolu jẹnu ma jẹmúrọ de dúdú ọjà fọlọ ni galimọ múnẹgẹ wọn yìí dáa lẹkọọ lẹbi na amọnu fíjẹ kumadi adé kwami dé kumajami múmini mazọfa fòbi gawọtọ gawo ìjàmí sars Ami brother, ami sunna àmì gbé kumajama ma ìjàmá dọbìnrin ìtọmẹ wọn kàdá. pàlú àmàlà. kama wọn fẹẹ ká àmà kàmá náà dẹ ọ àmàjami múmini ẹ̀jẹ̀ bá kò lẹ́wù wá bàjẹ́ yìí. fìtsé gbèsè ọjà la mi tùdú kò má dza lu n'ẹlẹ dẹ yíka yà ká yẹ kó kuma ló ŋà gbọ́ owó káì wọn owó bìtìbìtì alukura ni wọn da dé kàtsé kó wọn alukura ni dati da ẹnkọ wọn atsé dẹ ẹkpẹ tìlí mẹ ara ibi ha àmọ́ àtọ́nà kẹ́ gbòòrùn wa lọ́lẹ̀. wọ́n ìdá kàlọ́ ìlà ṣẹ̀yà pè ní. àmọ́ ilẹ̀ kìlúdà mú kúgbé mẹ́ màlẹ̀ túbà mi bìlí ma ìgbọ́gbá gbòbì ustaz dúdọmọ́n broda dúdọmọ́n suna dúdọmọ́n ẹnẹ dúdọmọ́n ìjàgbọ́gbù jẹ́pọ̀ ìjàmẹ́lẹ̀ kútẹ̀rẹ̀ ìjàmẹ́lẹ̀ gánjà àmàgbògbò àmàmì bọ́ọ̀mì ìjàmà pẹ̀kọ́ ọmọ ayàkà wádà. inna ma'akum ẹni mẹ́tọ́ lámẹ̀ mi inna ma'akum àdẹ́gbà mẹ́kọ́tù àgbọ̀lábì gẹ́gà o alẹ́kùnà gàjà lẹ́mùlábì gílẹ̀ ẹni inna ma'akum àmà kàmàdẹ́ àmàdẹ́gbà àmẹ́ náà mi abẹ́gùjẹ́ pọ̀lẹ́ bá mi ìbé màjàmẹ́lẹ̀ gútẹ̀rẹ̀ lẹ́ ẹni mẹ́dẹ́gbà ìjà mẹ́ jàmà jàmà máa kábẹ́lẹ́ máa tán gàkà. máa náà nù kama torí kàmá dé hàmẹlẹ iná ìnàmà náà ló mú sáájú mi ìdí hàmẹlẹ kàmá dé ma lẹ bá ìdá mẹlẹ gúkẹ wọn àmà dà mẹlẹ gúkẹ àmẹlẹ mójúlù kan àmà nígbà mójúlù kan ni àmà mójú tí àmà nígbà mójú tí ìnàmà náà ló mú sáájú mi ìdá mẹlẹ gúkẹ wọn àmà dà mẹlẹ gúkẹ lẹ. ọ̀yẹ́fọ́lẹ́ ni ìdájá akàlùmọ́nàbíkúnà. ìdájá akàlùmọ́nàbíkúnà kọlu na ṣahadu iná kàlà rasulùlá. wàláhù ya alamu iná kàlà rasulùhù wàláhù ya ṣahadu iná mọ́nàbíkínà látàzíbù. ọ̀yẹ́fọ́lẹ́ ni ìjìlá mawalẹ̀ àmawalẹ̀ ẹ̀ mawa tẹ́ẹ̀kì mawa tẹ́kílẹ̀ ọ̀la mawẹ́ kàkínà àmàgídẹ́ jùmú bìnà màjí idza ja'aka almunafiquna amma dai jona wale nije kan munafiki le ago taka na qalu nashhadu innaka la rasulullah qalu ma bo musmani Shahadu. amma bi jalin ba qalu ma e do amale la hutaku oje ko kama ila mu pa ko be jikakini innaka la rasulullah uwe ko dai juru chojo oje o la ilaha illallah muhammadu rasulillah alikama kaya bẹlẹ lẹdẹ sọ ini kanikani wẹhẹ ama kọtí amẹ gbọ ẹfí amadu bíẹ kani ẹdẹ du kàkà mi du lè wọn tata ma gbà èmi dẹ ẹkọ dọdọ nù. wàlláhu ya'lamu innaka la rasulu. ọjọ́ fọlá ni àmọ̀mọ́tẹ̀ kàkà ní wàlláhu ya'lamu ọjọ́ tí màá kí ni innaka la rasulu kú ẹ̀kọ́ ti muhammadu sallallahu alaihi wasallam kunu cewa waje wallahu yashhadu innal munafiqina lakazibun wallahu yashhadu wajen bira di juma amma jamani yashhadu wajen bira ni wallahu yashhadu wajen jana ki akpi jale ki akanta jale malika kini innal munafiqina ami be kuma jami munafiki kuma kwa kai akini na shahadu innaka la rasulullahi la lakazibuna olemi maroi akuma wajida alajo hakama mu muda bi sura kale ho Allahu yastahzi'u bihim wa yamudduhum fi tughyanihim ya'mahu ama na be machi kaka ma da ni muslimi bu ke yi maneji Allahu yastahzi'u bihim oja da ma nu go bu ke ko je ojo na na wa yamudduhum lati apo meje na tu go maneji fi tughyanihim ya'mahu iho jesu daba ma lɛ ihe gbɔ ma kuma gbɔ lɛ ihe adunɔjɔ ma kuma tsi lɛ ɔjɔ na ɛfɛ yolo yahu ma kɛtsɛ ma na tsi ma na jɛ ma ne ya kini ma du na jɛ gbɛdɔ ɔjɔ na ɛfɛ yolo ya ama wu na ma ta wɛlɛ lóde ake ma te ŋu ta ŋu ɔbɔ ke. gbogbo tẹ́ bá kọjá lẹ́jọ́ lánàá mú ma ábí àti má dáa. Kùlá ìkẹlẹ́bí iná ṣẹ̀rẹ̀ wù bọ̀lá lẹ́tàbí hùdẹ fàmárà bí a ti já ràtò wọn wà máa kánú nùhù tẹ̀dí. Àyẹ̀mọ́lẹ́ ni Kùlá ìkà àmì bẹ́ẹ̀ kà á tọ̀ kà tó máa mẹ́. takuma mɔni yɛ kpakpado rɔmɛ ma mɔni yɛ kpakpado ta takuma yi la la mana mi la du ma do kpaɛ lɔ ima di ma kuma du alimati nɔ gbɔdɔ kɔsi fiti gba one bia yatsɛ ɔmɛlu mɛ yatsɛ ɔmɛlu ɛŋɔ e bɔ one bia yadzalu ɛŋɔ e bɔ one bia yale kumana ti yi ha di ɛŋɔ e bɔ yale kumana ti wa di ɛŋɔ tsɛ kɔn bɔ fi. ọkọjúni tsaka ẹdọ ń kété tìkọjà wọn tẹ eke a tako òmudu tẹ a máa gbà kó o ní òun alẹ tako ma ní iná gọta fífẹjú alu ma lè kú wọlá bí a má dé òun alẹ lẹ òfé òun igbọkú mi mu da ọ ta nùbọ igbọkú ànùbọ yìí mu dùn ó fẹ mi lẹ ikú òwú lẹ ń lẹ nàdúrà òun yí àrọ kẹrẹ̀ngẹ́ dábì àkàdé náà kí wàá yìí dẹ̀ ikú ọmọ kan wọn ń wọnyú gẹ̀ àbí kùmà kẹfún àmẹkẹ sínú àmẹdọ̀gbọ̀ẹ́lì òun wà láti kù ẹrẹ̀ rẹ̀ náà mọ́ ẹ̀dọ̀dún kú àná ara ní أولئك الذين اشتروا ضلالة بالهدى فما ربحت تجارتهم أن يملك من يلهج فلن ما جلدوا نعم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون lórúkọ la máa ti bèrè júyàn táfẹ́jọ́ fẹ́ ta yìí òjò ẹ̀ máa dẹ̀ mọ̀tẹ́lù hom ọjà fún ẹni ojú àmì múnáàdì kí iji bàlẹ̀ máa ń mẹ́yìn àbùjọ máa dẹ́ dáa. kẹ́mọ́sálì lẹ́bí sẹ́wọ́ padà náà kuna afichwe kuna ya gwajo gane ma kida pele ni ba ida pele kida una ko on kuna on kola yo abi una kola kuna ti falamma adha atma hawla aluna rojo pachaka grole agboda ba chaka kidingile o takuna la nugo ito paile ki ona ni jagide o takujira nugo ito paile aila aila la

máwọn ọ̀gá nìkẹ́ ọjọ́ tí ìlú àti òun máa náà. صم بكم عمي فهم لا يرجعون amalẹlẹ sumun anil hakọ kakuma mu mụ ọ̀lẹ́ kìtọ̀lẹ́ a máa wọn bọ́bẹ̀. bukun. káàkiri mm. àwọn ọmọdé àmọ́ ajálù gẹ̀. ilé kúkọ̀lẹ́ alukura ni òkọlọ́ mẹ́mẹ́lẹ́ yà wà fún alùmọ̀gẹ̀. Mm. ọmọ yòó nù. káàkiri ilé ni ọjọ́ máa lè mm. nù. na máa wọn pé ولقد مكناكم فيما إن مكناكم إن مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا نعم. وأفئدة فما أغني عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجهدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون ọjọ́ fún mi ìgbókìlẹ̀ ọjọ́ ọ̀run ní tí ó má ti jùpẹ́ kà máa má tọ̀nà pàpà kọ́lá máa má jẹ́ tí ó má ń wọ́n lè fẹ́ ní mẹ́kẹ̀ náà ọjọ́ síríkà mẹ́tì kófòrò mẹ́tì bídíà yìí ọjọ́ tí yá màánù gà bẹ́lẹ̀ náà. wọ́jà alná lahùn sàmà án. láti ọjọ́ méjì dùn máa kuma lóhùn àti búkọ̀lì ọjọ́ màkọ́ gbọ́. wà á bẹ sọ ara. ọjọ́ méjì dùn máa kuma lóhùn àti lọ́ọ̀lì ọjọ́ màkọ́ lé. wà á fi dẹ tẹ. ọjọ́ mẹ́dọ̀ dùn máa kuma lóhùn gbígbọ́ mẹ̀mẹ̀lẹ̀ màkọ́ kó Fàmà agàmì anúhùn sàmàhùn. Láti tí kọjọ́ tó máa ìtì fún máa rẹ̀. Wàlá àfìdàtú. Ẹ̀jọ̀ kọjọ́ tó máa ìtì fún máa. Wàlá sàmàhùn. Méjì máa ìtì fún máa. Wàlá شيء إذ يجهدون بآيات الله إذ كانوا يجهدون بآيات الله تلوك ما مدامي بيك ما جمع ما يجن نعم وحاق بهم ما كانوا به يستهزئون نعم وشيبي نعم ما شيء وشيبي إلى كفر ما an kawai kama nawa mace kuce biyun ya ce kada kuma kwaje ki wale jiwa suna dai sai au ka sayyibin min as-sama'i fihi zulumatun wa ra'dun wa barq hmm. yaj'aluna asabi'ahum fi adhanihim min as-sawa'iqi hadar al-maut wallahu muhitun bil kafirin dan kujire hayala kima da ne jiyo yo kujiyo muna wada ọyẹ́wọ́n lọ jẹ́ múnáfíkì òmúnẹ̀ àwọ̀ mẹtìlóhùn kọ́sọ̀ ojú ẹ omi ó nà odò kí wúnyí mina sama ó wọn ẹta ti pa náà. fihi zulu a lọ lẹlẹ alukominẹ náà lọ lẹ fihi zulu máa sákẹ ìtubi dé omi lẹ omi lẹ tẹ fún yọnyọ alukọjọ omi ẹ tako mi wọn náà lọ akpa wọn jẹ tubẹ tako ìlà òbí tí àjẹgbótu jẹ ìjẹtù bí ké. náà wọ̀rọ̀ àdùn. wọ̀rọ̀ àdùn èkì kálá dọ̀ lẹ́kọ́. Hmm. ó jáde kí akọ̀là wọ́n dé omi lẹ́gẹ̀ ẹ̀hún méjì dẹ̀ ẹ̀tù bí dọ́ ojale eka da na lɛ idɔgɛ. na ɔmamanya wɔn de ohun kɛmɛ mɛ wɔn ta gidɛ ko bi akpa bana ɔmamanya ɛwɔ hapu. alu ma bi ahun fi. azanihim azụghị nkọli ojale nna na tabali nkọla nna na tabali fẹmà kini ojale jide ìfẹ kẹrẹ ọkọla raa ràá jẹrùsà jẹmbẹ ní ràá nkọla wa yòó lẹ alùpùpù lili ọmọ manya kì na gbogbo le jẹjẹ àlù na atọ bi ahùn bí azanihim takuma mọ ma ma ma kuma kọla kuma ukolale au umi alqur'ani au umi hatuja le madro huko alqur'ani huko أنزل من السماء ماء أنزل من السماء ماء فسأل توبية بقدرها فاحتمل السيل الزبد الرابية ومما توقدون عليه في نار ابتغاء هلية أو متاع زبد مثله كذلك يضرب الله الحق والباطل فأما الزبد فيذهب جفاء وأما ما ينفع الناس فينكس في الأرض كذلك يضرب الله الأمثال ọjọ́ ìfẹ́lẹ́ ni àǹdọ́lẹ̀ mi nẹ̀ sẹ̀ máa yìí máa ọjọ́ ìfẹ́lẹ́ tó mi lọ kó jà lẹ́wà nẹ̀ alukura ni hà atako dziwe ayalukuraani kuma gba wa o dziwe adisi kuma gba wa idako dziwe mi kɔjɔ dɔlɔ ko jalè anɛ. tọ́sá ala sáwùrì yàtún bí kadàrí ha. àtúntò lọ́lẹ́yìn sáká máa kóló akóló sáká máa gbọ̀kọ́ dábẹ́ gbúrú fomi lẹ́dẹ̀ náà. fàtàmàlà sa ìlú zabada rabiya. omi kì á lọ wa lẹlẹ àbí kaba kì í lọ lẹ kì á domi tsare akóló lẹ kì jẹ domi tsare igọta lẹ sáké àwọn ọgbọdá mi wá sáká gbẹrí

abe kuma jɛbɔ ma to jabɔ abe kuma tobele ma to jabɔ abe kuma tɔgba abe kuma tsotso abe kuma tsɔ ganyiganyi abe kuma tsɔ teku abe kuma tsɔ ŋdu tsaka lɛ mamu dzadabɔ dagunu ko bi alɔ anɛgɛ akɔbɔ da mi wa fɛtsɛ tsaka lɛ aloke. ومما يوقدون عليه في نار ابتغاء نومة

ebi lɛ tɛ nkiri wo ni ki ide yawo kakuma wo yɔ tsaka owo nu gbedze nu wowo kɛ dɛkulu ko mi alɔ kia wowo yi wa lɛ abɛlɛ ebidze kuma lu tuna kuma wo yɔ wɔn tse na. wowo yɔ la hàn ká faa. kisha tukobya tinde kwa tena kuliba wo ten kwa holi wa yadhabu jufa a ipepe ba igbe wo le takpara ne wo wa tso gbegbe le naam wa amma ma yanfa'u nnas amma tẹmu yọ gẹsi aki ati ku amu ne faya nkusu bila ru la bọ ja ne yi kadhalika yadribu allahu lamsal ọlẹmi ọlẹmi gbegbe le yan ọlẹmi àmọ àjẹnkì fún àná wa tutututu ɛrɛ wɛlɛ ka tsaai ɛŋu idze nyɔ gbolo ɔlɛ mi dɛ idze nu pali wɛlɛ akɛ wɔn mɛmɛlɛ tsi ama awɔ kɔ nɔgɛdza ɛdɔ yɛ dze eki dɛ dza aliko ɔli tsi adini ɔlɛ mi adɔ gbɛtsa pion ɔlɛ mi tsaka kó ta tó dze gbɛtsa tɛfra di dzi yagbɛ idakowowo nɛkulu kowowo ali agbɛdzo idze nu pali lɛ ama jẹ kí akulite wò lẹ ìgbẹ wà má má yẹ fọ ònà ó nyé kí atseku amúnẹké wọyẹ nkoso gbèlè adùn ìlà bọ ànẹ ìlà gbẹ ẹyẹfẹlẹ ni kẹdàlí kẹdẹlẹ bòlá wọn àmùsàlẹ abẹlẹ abìjì abẹlẹ ọjẹ nẹfẹlẹ abìjì yomẹ kakali kéde amẹmọ n'abìjì amalẹ wọnyẹlẹ kí alọ ànẹ lẹlẹ ayalukura ni kí alọ ànẹ yìí àdìsí kí alọ ànẹ yìí wọ́n àdìlẹ kùmà tì í kùmà rọ́ kà ó

eya akpaba na akɔlɔdza li lɛ ibe ma yi hazara lɔɔdi ma tso kpo tɛ ma hɔ kɔlɔ akpaba na lɛ gbɔ ma ku ɛhun si di o ma ba jɛ yi ma tele ma le dzidzi gbogbo ma tsi wa di tɛ ɛmɛ kì adze ma le dzidzi yi idze ma ne ke o kɔlɔ wa di gbɔ ŋugbe ma ɔgɛtsi alukura ni kuma gbɔ lɛ ɔgɛtsi alukura di ti kuma gbɔ lɛ uku yi se gbɔ ma. ukpe ma ku kɔla lukurani kɛlɛ ma lɔla ma wɔlɔ wɔlɛ ba yi mɛ kuma le ku idabɛlɛ lɛ ma mɔ ma do dzi. يهذر المنافقون أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم. قل استهزئوا إن الله مخرج ما كنتم تهذرون أيها بل يهذر المنافقون أبلغ جاء المنافق ما تشوفوا وكما ما شتا أن تنزل عليهم سورة إذا ما ميواد جاتاني ما ميتبوا واد بنياني ما مو akpati adziwa ti koto yi tebo ki adziwa di lɛ ma tso kpo do ti bi tiɛ ma tso kpo yi torí kuma rɔ ɔtsiwa di kia rɔ sɔgbɛ ma ɛn kuma tse ma dza. tuna bi uhum bi ma bi kulu bi. yanni a ma do ma ɛn kuma tse ɛdɔ ma ɛn kuma tse ma dza ɛn kuma fi ɛdɔ ma lɛ fi akabi o dama awo alukura ni ati dɛ naa. olè sá. ɛlɛ wɛrɛ ni ilé tsɔbata mɛ tó wala mɛ lɛ. inna allah mukuri juma kuntum tahazaru. isahabi o mɛ n'a tso mɛ ichi ọjọ́ nẹfẹ yoro iná láha mọ̀kúrò jù máa gún tún sáà ń zọrọ la ẹ ń wé kàbẹ́ tó pẹ̀lú ọjọ́ nẹfẹ lẹ́yà tù yà tulu ọjọ́ wa lẹ́yìn mọ̀mí. múna bí wọ́n lọ́wọ́ muhitun bilkaafirin. ọjọ́ ìfọlá ni òmé òkè jọjọ́ ìjẹ̀lẹ̀ dàkàbí bẹ́ẹ̀ kùmà jàmbá kábìrì àbúmọ̀ àdọ́mà kábìrì bí abẹ́ mùnàbìkì. ilẹ̀ mùnàbìkì náà wọ́n mú kábìrì la àmàjàmbí نعم يكاد البرق يخطف أبصارهم لا إله إلا الله كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير نعم ọjọ́ ìbọn ẹ̀kí lámù láti jílẹ̀ tábẹ́lẹ̀ tábẹ́lẹ̀ ayélujára iná wa ẹ̀kí lọ mọ̀mọ̀nyálẹ̀ ọ̀mọ̀mọ̀nyálẹ̀ lẹ̀ jàmí hújà kumadu dèrò méjú àtìtẹ̀gbà màá ká nánú alẹ̀ tásùmá kàmá kíní mẹ́gẹ́ wa bẹ́ẹ̀ kọjọ́ tsi àtìtẹ̀gbà égoma lẹ̀ édábẹ́ lẹ̀ ìdábọ̀ mọ̀mọ̀nyẹ́ ɛli munadidi atitɛgba du funyɔgba eye islam awa tɛŋu do alolɔ mɛmɛ lɛ ɛdɛ wotse dzo ya owa dzo yi kaku wɛ adini flam lɛ kia nyɔgbalɛ o te ne kili igo ava yi be dzidu mali amɔ masalasi ɔmɛ mɛlɛ kanu yanɛ ma kɔ musulmi tse ila lɔ mɛ yedu ŋkudzi ɛdɔ ŋkpadiɛ masalasi ma kɔ yi kɛ masalasi ma kɔ yi kɛ yi ɔkatu ma tse yi kɛ wɔyasi ma tse yi kɛ kaali ma tse yi kɛ ayila ayila la subhanallah ɔyɛ fɛnɛ yɛ kaa dɔlɔ kpari ku yafatɛ fɔ ọgbọdọ mi nẹsẹrẹ alẹ lẹ ọgbọdọ egbodzi lẹ lẹ mọlẹdzi kuma kọ yaa kẹrẹmadu kẹkẹ abọ lẹ abi kẹgba kuma tiẹ de bọ etsi ama ni lẹ yakatẹ wòlùbọ yaka lùbọrùkú yakatẹ fà sọrọ mu nẹsẹrẹ alẹ lẹ bọ kẹkẹ ahoma edu kpọ yamu edu ka akpa yẹ lọ يكاد سنا بركه يكاد سنا بركه يذهب بالبصير ibokeke ibokeke ọmọ amanyalẹlẹ yahoma ẹdi kpọ ọjali ẹkpọ ri ọjali bọkeke tódà akọmọtì nìkan alẹ lẹ wọjà fẹlẹ gbàgbà lẹkì ọmọ ẹdi kpọ họyì. يكاد البرق يقطف أبصارهم أما تلي كلما أضاء لهم مشوا فيه ما يقول ما هناك والله إذا كان نسرا يكذا ìdá abẹ́lẹ̀ jẹ́ kẹ́ ẹ̀kúlẹ̀ náà abẹ́lẹ̀ lé ẹ̀ àbí àbó kọjá kàyé rẹ̀. abùjẹ madẹ máa àlẹ́hùn bá òòlù yìí ìṣe gbé fi ma ìṣe ń kú gbé kìá yàn ọ́ má lìá gbẹ̀ṣẹ́ ń fi hì ẹ̀dí mọ́ mọ́ làmọ́ adẹ́dájọ́ mọ́ láìláìlọ́lá èédú àmì pàmò àkójọ ẹhẹn èkì dẹ gbẹlẹ dẹkì kó máa ké káàì lẹsẹrẹ àti wá mi nìyí ìṣe náà ń kà dọmọ mọ amẹlẹa olùkẹlẹ dẹkì nù pé ẹhẹn ìdọmọ ábì dẹ ọjọ ìfọlù tí a kí ni àmì ìfúnmẹ́lá ṣàfikù àmẹ́nà bàtà ẹhẹn mẹ́lá ti sẹ́dẹ́ka ẹhẹn àyèkí nìyí mẹ́ṣà ti gbàgbọ́ ẹ̀kú ẹhẹn ẹlí mẹ́ṣẹ́ wọn fi àmì pàmò àlọ́ lẹ̀ àmọ́ àkẹlẹ́ àyàkí ni mẹ́kì ṣiṣẹ́ kà ní ìlú yìí.

takuju yi ma lɛ ɛli ìkóka dagbadzi dáhàwà dagbadzi wáàdì màdì màtù títí ètè edu ma lè ní ìgbé ekuma màtí anyọ ọmọ ọmọ lẹ lè ekuma màtí anyọ ọmọ kọ́mú màdì mẹlẹ hẹ mẹlẹ mẹlẹ mẹlẹ fún ya. ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم. walau sha Allah ima jeki roje juba la zahaba bi tamihim ima meji maka na ima na wa absari ima na inna Allah kulli na kilo ibo ja odu e odu ke ma ye ojo ti le ibo la ilaha illallah ije na لقد زرعنا لجهنم كثير ولقد زرعنا لجهنم كثيرا من الجن محول لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون إن الشر الدواء إن الشر الدواء الداب عند الله سم بكم الذين لا يعقلون ولو علم الله فيهم لا لأسمعهم ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون ọjọ́ tí màmí bó kàkà yẹn tó dòwò tí ó ń fọwọ́ tí ó nà má amadu òmàjé onye ọbụla ni lekadidara ha n'alị jahannama icheghi dọ na che wewe kuma nara jahannama ameto jojojoji ichi na mi bee kiche bụ ma che ma nata jahannama ichi na mi bee kiche ogwuche kwụ ma che ma nata jahannama ichi na mi bee kiche munabiki ma che ma nata jahannama ami bụ deta

máa do kpui bɛ ɔmɛmɛlɛ nu dɛgulu kami bɛ kuma ganja ami bɛ kuma mɛwu yɛdɔ ma ma wa kpui bɛ ɔmɛmɛlɛ gɛ nu lɛ ama mɛwu dunu ama munafiki jia ma nugu wa kpui bɛ gbɛdɔ ma ɔmɛmɛlɛ gɛ nu taa. wɔlawumu ayunu laayu bosiru nabi ha. dẹ́gbùrú péjé rẹ̀ dẹ́kẹ̀rẹ́ lọ́nà ọjọ́ péye yìí àmà àmà láyé bó ti rún nàbí hà létí kọjọ́ tó máa ẹ̀ má ti lọ́nà ọjọ́ gẹ̀ẹ́tsá kò máa tsa nínú ọjọ́ gẹ̀ẹ́tsá ama máa mọ aláyà jẹ mẹ́ta amadu kò àpò mẹ́ni ẹ̀nà mu mẹ́ni tẹ́jú ẹ̀

mi mẹtuma le balùwòm abẹlù amalata mẹwọn rẹ lẹsàgẹ ẹwọn tí kuma lata. wúlá ike humul ghafilu. ali o jaya kiri aja le yé ka wa ẹjẹ ma kuma lata mẹwọn rẹ lẹ yìí ewu abẹkala kẹmà kpadu nọwọ sákẹ àmọ kpadu nọwọ akpadọ ẹ ọkpadọ ẹ ìjẹun ti wo gà kpaki dẹ yàtẹ lè fi jẹun ìmùdàgbọ kpaki dọ ẹ yàtẹ fi tẹmarun àmà àmì múnàbìkì.

yẹnu ló blɛ kìmɛ ɛwà ní kuta ìbò kuta kí e e e a ń nọ kúrúrú kúrú kúrú òkòlà lẹ kò wá yìí yìí kpala yìí kò ahimu ka kó tó kùmà òun ló wọn ní wọn ní na

wọn ní kọlá yìí lẹkìtì ya kọlá yìí kiri kájọ yìí èmi ẹnẹkì àmì ya bẹẹ ẹnẹkì jẹ ayé mẹlẹ mẹtulẹ abajẹ ayé mú mẹtulẹ mẹ ayé mú mẹtulẹ mẹ ìnà lílá yọ ìnà ìlà yọ. إن الشر الدواب عند الله إن الشر الدواب عند الله أيها الأخوة أنك تجنى أمو أمو إدونا أما

ami bele kɔjɔ kakili sɛri dawaabi òun ɔjɛ nɛfɛ lɛ otudue ma fani munabiki ɛtɔ kayi dɛwulu kɛnɛlɛ ma neti ima neti aluga lɛ nlɛ òun ɔjɛ nɛfɛ lɛ akini abɛlɛ munabiki abɛlɛ òun n'ogo dɛgɛ ɔjɛ kidu ati òun ma na ɛm. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. ويه بعد كذا كذا نبي جاله ويه

ìmájẹ akínọ́lá kábò ọjọ́ dọ̀rọ̀ ayé ha mgbe ńgbẹ̀gbà dábàjọ yìí ìmájẹ akínọ́lá alá bẹ̀kọ́lá ewó bẹ̀kọ́lá okúná bẹ̀kọ́lá ẹ̀dù ọjọ́ dọ̀rọ̀ ayé ẹ̀tẹ́ hà ábìmadẹ́ òun ọjọ́ tìlẹ́wẹ̀ mọ́ra ìwẹ̀ tó lò nẹ̀ ọ̀rá yìí tó owó ẹkọjọ́ tó jọlẹ̀ lẹ́. ẹ ó kó dún rọ̀bọ̀ fún lẹ́bí ìkọlẹ̀ kọ̀ọ̀kan. lẹ́yìn ara rẹ̀ ọjọ́ ká títí kìjọ náà mẹ́kì dọ́ra ẹ̀ mẹ́tọ́ là ń la ọ̀nà lẹ́ náà. wọlẹ́bí náà mi ń pàdé ìkọ̀. abẹ́lẹ̀ ohun àwọn tí ọjọ́ àmì ìbéèkù àdọ́gbá mẹ́lẹ̀ gbọdọ̀ àmọ́ ikú ìkọ̀nà ọjọ́ tẹ̀ ìdámẹ́rin lè ajọ́ méjì pọ̀jọ́ mẹ́lẹ̀ pọ́tọ̀ di ọjọ́ pọ́jọ́ ní fọlá láti rọ̀ mẹ́wọ́n bẹ́gẹ̀. Àlàbí ìjà àlàlà kún un lárúbà bí ráṣà ń wá sàmà àbínà àwọn àǹzálàmínà sàmà ìmà. وأنزلمنا السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم.

tinde kìtò ní èmi éjì kìjọ yìí yà lọ́jọ́ láti dorí kò la. láti dorí kò labùsọ̀. wọ̀húwà. wọ̀húwà yìí dorí kò labùsọ̀ àrùkù wọ̀húwà láti ìfọ̀lù xabi. ilé kìjọ ní èmi kìdá ìkàjọ yìí láti dorí kò labùsọ̀ éjì kìjọ yà lọ́jọ́ ní. àmọ́ òjì ọjọ́ ẹ̀ ni tójú ìṣẹ̀hún pẹ̀dágbà ìṣàwọ̀ ọ̀nù rẹ̀ kẹ̀síyè ɛgba kuma kɛɛ ta ma ɛn fo lɛ kɔ uyi da gɔmɛ mɛ lɛ o dɔ la o da go kɛɛ ta o kɔ yi ɛ e e ki lɛ lɛ ɛnɛ ki kɔ lɛ tɛlɛ lɛ ama lɛ ki lɛ e ke to o dza la ne nɛnɛ ki tse tɛ ne nɛnɛ ki tse lɛ tɛ ne nɛnɛ ki tsɔ lɛ

والسماء بناء ọlọ́gbàgẹ́dẹ̀ wọ́n hó jálè jẹ tẹ́wọ́mẹ́gẹ̀ ó jálè jẹ òkú yí tẹ́wọ́mẹ́ wọ́n tẹ̀ máa ìwú lé tó jí mẹ́tẹ́ tí yí وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فأخرج به من الثمرات تاكي دامي رولي دوكي أنا لومي أرولي دوكي أنا مالي أرولي أبكا مجموية وجو أمي أمي ودوك مجو كتموية rizika lakun imude jẹ pé mọ ọmọ wọn jẹ fọlá ní wọnì wọnì. bẹ̀rẹ̀ àtẹ̀jọ́ olúlìláyè àǹdáàdàn wà á ń dùn tẹ àlẹ́mú. alùpùpù lẹ́lẹ́mẹ́ máa kó nǹkan ojú ọ̀nà mẹ́dẹ́ àmẹ́dàbí gbòòrùn ìdábẹ́lẹ́ nǹkan káàbẹ̀ ìfọ̀ látẹ̀jọ́ olúlìláyè àǹdáàdàn mẹ́kìjì gbénu fún ẹ̀dọ́ gbogbo ọjọ́ náà ame wòle mɛdzi gbe ɖo kume ɖo gbogbo ɔyɔ no wòa ŋutum ta le mu na mɛ atsi ma yɔ ŋutsi kume ma yi ke to ɖe ŋu eki kamedu dɛgɛ kɔjɔ lɛ mani ketsɔ nu dza lɛ mani ketsɔ na nɛn mani ketsɔ na mɛn mani ketsɔ na tsitsi ale tun bɛ ma ma kitsi kpɛ kuma dɛŋ lɛ dɛgɛ kɔjɔ ni ta naam. وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسورة من مثله ودعوا شهداءكم وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين أيها وإن كنتم في ريب القرآن أقول أي أيها الشيخ ملاكي كاني كاني lọ́wọ́ taka tún yé hẹ́ta ya gidẹ́ yìí taka ó tẹ̀ sọ̀rọ̀ akàtà èyí kọjá ẹgbẹ́ lónú ẹ̀ lójú ọ̀la lọ́kùnrin dábàá tí kò kà gbọ́ أفلا يتدبرون أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها أفلا يتدبرون أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر أفلا يتدبرون alukur'an alukur'an kìdá yìí dàgbà sí ka gbọ́ gbogbo ọ̀la lẹ̀ kí jíjí lẹ̀ ka tètè da mẹ́ni kì í ayójú ń abala yẹ tẹ̀lé pẹ̀lú alukur'an mẹ́ni kì yá yóò jẹ́ àlùkùrọ̀ àríkà kọjọ́ òun láti ta gàmí bí òkùn àjàmà káàdùn yìí. àwọn alákòlù bí náà kọfà àlùhà. abẹ́kí kí ló ń fi ẹ̀dọ̀ máa ti kàlà kí máa jẹ́ àlùkùrọ̀ àríkà yìí ẹ̀dọ̀ máa ń bí abẹ́lẹ̀ ìdẹ́ ọjọ́ kí wàá ti àbí èyí kejì gẹ̀. afẹ́lá ẹsẹ̀ dẹ́pẹ̀rú nàlùkùrọ̀ alukurani kuma gba mɛ mɛ ya yi o diwọn nitsɛ kuma mu la lóni ni kuma tse tɔɔ la lóni ni ni de kɛ tse ni ma di ɛna ali dɛ na kini mu domi ɔla kì alu le hã ŋɔlɛ afɔla yɛ tɛ dɛ na alukurani mɛ ma jali akini gbɔdzɔ igbo ni. wɔlɔwù kánà mi ni an de xeyiri la. ma se ka kini alukurani kiri ye kisi gbɛ ne mu ne igbo tuma ti gbɔdzɔ igbo. lawajadu fihi xitila fan kɛsira. mɛ ma a di mutu weweli alukurani mɛ maa hi wali ihe alukuraan ojue wɛ ɔlujue gidɛ abɛ mɛ yi sukulu mɛ ojue gidɛ wɛ mɛ yi dakpati sɛkɔndi sukulu ɛtsi dakpati tubi gidɛ ɛtsi dakpati dɔkita ɛtsi dakpati profɛsɔ mi bi kɛ ɛdu kɛmɔta gidɛ akadu ni pe di ka kɔ ɛwọn kó pɛmɛ awɔ kɔnyi wọn ké kɛmɔ tɛ ɔdɔm lɛ kia wa ɛwọn lɛ kɛkɔ lɛ dabi kɛ gbó bɛ mi bi kɛ ɛdu tse kia kó kɛmɔ ti ɛwọn ọdọ mu nẹgẹ wọn dúkẹ ro bẹ tẹkí anugbo bẹ wọn ti tí nẹba dúró kẹbi kẹbi tí manugbo kẹsi yára àmọ alukurani èyí ni òun ìrọ̀gùn pa ọdọ ìwú ká nyogun mẹlẹmẹlẹ nyọgbọ méjì nyẹwọn jí òun ìrọ̀gùn pa yìí àmọ àtẹ̀yìn nínú gbòdú kẹ̀dẹ̀ kẹsi yára alukurani alukurani yàá sọ̀rọ̀ àmì gbégbélé kìlẹ̀kù yàá sọ̀rọ̀ àmì bí abajẹ́ yàá sọ̀rọ̀ àmì bí kọ̀ọ̀má wa tán ìjẹ́

wọlé ó ká nàmí ní nìgẹrẹ là ìmọ̀tí akálùkùrọ̀ àná kìtì ìkó ní lẹwọjẹlu bi itila fanfẹsira mẹ maa li adimutu wewe ehu kakɔjɛ fɔlɔ ni wọlé kɛ alu kalubari nɛga yi ti dɛ ìdíje náà ó kakɔjɛ ti ta kalubari nɛga yi lélele tòwòtòwò ti ma lélele àmọ́ àtàbà sábà ọjọ́ wò lọ́la. Wàlàkàrí yẹ́sẹ̀rìnà Kùránà lè ṣe. Ọjọ́ àlùfáà lọ́la tó kún mẹ́lú náà kọ́jẹ́ kí jẹ́rì tàdí ni ó mẹ́. Fàhálmi mú tẹ̀síra. Ìjọba àgbẹ̀dọ́ máa kọ́jẹ́ kí mẹ́lú ɛmɛdzi ma bi fatia abe muslim ɛmɛdzi ma bi kulu alo brɛbi lati brɛbi fɛlɛki kulu ala adɔmɔn izaja adɔmɔn dɛbɛti ala adɔmɔn ɛɛ alamutɛrɛkiba adɔmɔn ɛyà tí nìkan tá a lè jẹ náà ọjọ ọjọ àwọn lọlá yẹ tó kí akọjẹ tòwọjọ ẹgbẹ lẹnu wọnyí kún tó ti rẹ ibi ìjẹun ti kaníkaní jẹun máa tẹwọn mímá na sẹ́lẹ̀mà ọ̀la àbẹ̀dì la. ìjẹun kaníkaní jẹun máa tẹwọn ìkìlẹ yìí kùlẹ̀ jẹ kó jẹun wẹ́pọ̀ tó lọ wá muhammad sallallahu alaihi wasallam alquran kiro jima'i fatu bi suratin min mithlihi ya bi sura ka aka go to fo se mi ta dago baka to te ojo cha na mo je lu pa le pa sura mewa to da ma ka bi mena ni sallallahu alaihi wasallam o gugu iro alquran iro ko la ndu yi am yaquluna iftarahu am yaquluna iftari qul fatu bi ashari suwarin mithlihi muftariyat wad'u man istabatum min dunillahi in kuntum sadiqin am yaquluna iftarahu ajabale e eh, amaka kini wero lemi wala alqur'ani oh, di ogo metodo ku ohun ẹ̀họ̀ lẹ́ni ọ̀rọ̀ yìí kẹ́kẹ́ alukura ni màá ká níbi màá ó o máa yà kí nàlẹ́ bi rọ̀lẹ́ ní oyè o oyè fọ́ọ̀dì kàmá iche iṣẹ́ ti ṣe lọ́la fún wa alukura ni rọ wa tẹ easily. olùfàtú bí aṣẹ́rì sùwárì. nílẹ̀ àmẹ́tsaka owó kété di dọ̀gbọ̀ mẹ́ta yìí ametsaka medzedu kame di sura mɛgba kago ame mɛgbɛ wɔ la mɛ. misili hi mɔvu ya. Ene miliyɔn ka kuma danyɔ sura ka ɛnɛ miliyɔn keji kuma danyɔ sura aka. miliyɔn megwa.

ile tsitsi na de na kae doa ile tsitsi ɔla asene le ta mi sena kuma dza mɛta dɛ ɔtsi mi sura tin ɔdza ma mi ko do ma gbaagɛ ma ne ke dun lɔtɛ sura do ni sira yi ɛni mɛ ne ke dɛ gba ayata amalike duwani ga kullain ijtama'at al-insu wal jinnu ala an yatu bi mithli hadha al-qur'an la yatuna bi mithlihi la yatuna bi mithlihi walau kana ba'dhuhum li ba'dhin zahira kullum ya muhammad ajaban wa alaihi sallallahu alaihi wasallam ka ma kiruki birumeju le iniji tamaatil insu imaji ko boda mu da chaka abejo dudu abali meji abo tisala kumali ajeli bo mayami bo taka mali taka abejo ma abali meji abo tisala adike gbeleke alijẹnu pamọdé máa aláyẹsì lẹkẹ fún àlẹ bi misili hazel quran. ẹwà kó máa jẹjú ike àlà ayatu bi misili hazel quran fún àdùn yú ayá ká ayẹyọ ká ayẹyọ ká títí ìyá alukura kìlẹ̀ fún àdé máa wá ká go. tọ́ uju ah, aya petelege mmanwụ daya gide kpọrọ ọma alụ ka ya nya ka dị aya gide ka ewe hebe ga abaja esi nya tuli mọdụ ha mata ege aya alkurani chaka ikiwa ihe bemi wallahu alam bọ̀wọ̀ ṣe aya gide mọdụ ha mata na aya ka dị aka ka anyị ịta kpamẹ ọyẹ mẹta kpakisi ayé kì nya tuli chaka lẹ eke nya tuli mẹdu aka gbogbo akabiri ko tsedzura karakara karakara tsedzi bebebebe ni mane ke duni oye fana gbegbe le mene ke naam walawo laya tun abi misiri yi. walawo wadawu walawo kana baadu hum le baadin zɔhira. mɛtɛnɛ tu wadawu suhada akun mɛtɛ mi bo tu kumadi bi tati kɔmɛ ba oye fana. walawo kana baadu hum le baadin zɔhira. laya tun abi misiri yi maa ne ke da ya kìí ma kìí àwa dẹ́gbọ́gba yà kà kìí àdẹ́gbọ́gba alukurani wọlé ká nà bàa dùn lè bá dín lẹ́yìn rà alukurani ẹ kà á mi bí kuma di tòtú fún mi alukurani yẹ ẹ wù bá ìlúkà kà yìí kẹjì bẹ́ẹ̀ nìkan yà kà wà ní mutum ẹ̀ nìkan wọlé ká nà bàa dùn lè bá rà. Ọjọ́ ìfọ̀rọ̀ mi fa bi súrẹ́ tì mí mísìlì náà. Wọ̀dà ó ṣùhàdá àkùnrin. Ọlọ́run mi fẹ́ dá mi bí kùmàṣà mi náà ti gòmẹ́kì. Ndúdì الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين فإن لم تفعلوا ألف ممانك الشيء رجيم إمني رجيم إمني ألف ممانك الشيء walam tafa alu. ee gbẹ́yìí lẹ̀ yìí lè jẹ́ òun lókè tó bá wá kí àwọn anìkan ti gẹ̀ẹ́ alukame ma neketse abadzɔ yi wɔlɛ tɛfɔ alu gbegbe le mɛla neketse gɛ taki le kita ti adaba lɛ lɛ. tɔtakun naara lati wakudu hanasu walhijara. ilé ametsokpo na ekuma adamu lɛ kpamu okuta ti dziwu na lɛ o ma nu daliwu ne lɛ lɛ metsokpo ŋu tori kuma do mɛna te wu. naam. tori dɛsili kɛfiri. maa n kpele tɔmɔ adidami bɛ kuma caman وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج mutahhara wa hum fiha khalidun akoja ni fulani na bali edafu na bali edebo wa mi be kuma ti dawa ma dadi ni ojo tuno aluka bo kadɔ ma kpadi ni ɔjɔ jɛ amadɔ ma dadi ni ɔjɔ tunɔ ɔjɔ kɔmɛ ɛdafu mɛ ɔbɛ sere lɛzi na amanu na bale da bawa mi be kuma da gaja wajo sada ko billa mama ga ta waje na bayulu wa rasulihi mama ga ta duni waje na bayulu na wa amilu salihat ma bi sole da agbade ma bo je na bayulu anna lahum jannati ma ma ga ni ka gini aljanna ojo to ma pedi te ma ojo to pedi to ma de de ma na tahtiha lanha aljanna lacha na kullama ruziqu minha min samaratin adika badu ma da diguma ma de je kí mọ ọmọ pé àlìjẹnà lẹkùn àdúgbò lẹ. rizika ń. ọjọ lẹfẹ rẹ kúmọ ọdún àlìjẹnà kìdẹ. àdìgbà wà ní kùmà kó tẹ àlìjẹnà lẹ bá ẹgbà tó kùmà má jìkì kùmà mú jẹun dúdú má ọdún jẹun lẹlẹ. fàlù hábà lẹbi ìrùsùkúnà mi ń kọbi. àdìgbà kùmà dáwà bàbá sákùmà níjà kọ́lé ó mama apuda mani akɔle eduni ayi dɛ mamu jɛun dudu a mani akɔle eduni ayi dɛ takuma lɛ ɔna yi mani aa ha da lɛbi rodi kuna mi kɔbi ee ati akɔle ɔlu jɛun duni ayi lɛ ɔdi nigi ama ti gbɛdɔ ma ye yɔki ee ati akɔle jɛun duni ayi ɔdi nigi ayi da bɛ nɛ ki gbebi le soja nɛ ka ɔlu jɛun yɛ kɛtɛ adi ɔmɔ kɛ wuli ɔmɔ abɛ dɛ abɔ kadi amali alijana lɛ mamɔlu jɛun kama ti adi oduni ayi mani akɔle ahun gɛgɛdɛ láti máa jẹ́ àádà lẹ́dí rìzíkínà mìírànkọ́bù náà wọ́n tó bí i mú tẹ̀ṣáàbì ha àìsàmú dómákì mọ̀mú talugókè láti máa rọ tó ní ẹ́ẹ́ bí ìjúlẹ̀ àmọ́ ẹ̀ṣẹ̀ gan-an wọ́n tó bí i mú tẹ̀ṣáàbì ha èkè bí ojú ní inú ọmọ àdá ọmọ rẹ̀ nígbà tí ọlẹ́ ojú lè bí máa tó dé àwọn iná ayọ́rú máa lù máa ó dé àrùjẹ́ náà fi dé sí òun máa jẹ máa wọ́n jẹ dágẹ̀ torí tún ní èmi àmì ọjọ náà yìí náà jẹ jàǹdí ìtọ́dọ́mọ́ni èjúdọ́mọ́ni ikú ikú mọ́dọ́mọ́ni ìyòlódọ́mọ́ni ẹ jẹlẹ ẹmúdùkú wòríyàn kú wù káka yìí ọ̀hún tuntun alẹ́ alìjẹ́nà ọjọ́ kúndùn tí fi ha azuwájú mọ̀tàhárà. kọ́mọ̀ yẹ ọjọ́ wa. ha màdí lẹ̀ ni tẹ́nà ọ̀dẹ́ gẹ́lábí àjẹ́ lákẹ́dàbí ayé tákẹ́kọ̀ọ́ èyí jẹ́ kẹ́ múkúrú tọ́mẹ̀ ọ̀gbégbélẹ̀ wọ́n fi ha kọ́ọ̀lì dùn àmàtsọ̀ gbégbélẹ̀ àlùjẹ́ nalẹ́ náà. إن الله لا يستحي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين وجه إن شاء الله وجاي كده أنا قال أنا تدو الحمد لله أتي بنو جنا تبالي كاتي تفسير لا لا إشنا ماما إشنا ما يك أتي تو كاباجي أنا لوستون أنا يا هيلري كي كوجو أوانا ري وانوغو أنا ما جماعة دي أباجي وجه لفكر كيمو وكشاد بيوجي yake amin don bijewa ko ziyara kalamu rabbana bi hamdika shada la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh